fún anábíwá muhammad sallallahu alaihi wasallam. sallam ìṣọ́lọ́ ọlọ́rẹ̀ kó máa bá àwọn tàbí anábí kó bá ẹnì kọ̀ọ̀kan wa àti ògbẹ́jọ́ àlóyè lànà sallallahu alaihi wasallam. sallam tó fi jọ gbéjà sí yá mu gẹ́gẹ́ bí àlàyé tí wa gẹ́gẹ́ bí àlàyé tí a àwọn ètò tá fún àwọn ètò tá ọ̀nà ni pé a máa sàlàyé fúnra wa nípa síra annabi sallallahu alaihi wasallam sírọ́tù sálàf ìtàn àwọn sálàf yàní àwọn ẹni síwájú tí wọ́n ti kọjá lọ tó jẹ́ pé ẹni tó jẹ́ aṣíwájú gbogbo àwọn salaf àwọn tí wọ́n ti kọjá lọ síwájú òun ni ànábíwá muhammad sallallahu alaihi wasallam so abẹ́ láti oríta ànábí sallallahu alaihi wasallam orílẹ̀-èdè àwọn tó kánú àwọn sàbẹ̀ ànábí so ní a máa bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ so eléyìí kí ni àǹfààní tó wà ń bẹ̀ fún wa a ní bùkátà sí láti mọ ìtàn àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn àwọn tá ń tẹ̀lé bóò ni wọ́n ti rí bóò ni wọ́n ti lo ìgbésí ayé wọn bóò ni wọ́n ti tẹ̀sìn so eléyìí yóò máa jẹ́ nǹkan tí yóò máa jẹ́ àwòkọ́ṣe fún wa yóò sì máa ràn wá lọ́wọ́ látara kíni látara àwọn ẹ̀kọ́ tí a bá rí nínú ìgbésí ayé wọn anábì muhammad sallallahu alaihi wasallam anábì onìkan náà ni ṣàkíyà kan onìkan náà ni personality kan tó jẹ́ pé Ah, láti kékeré ànábì sallallahu alaihi wasallam tó fi dàgbà kò sí àyọkù nínú ìtàn ìgbésí ayé rẹ̀ àwíjọ kan táwa ní ẹjẹ́ká kánṣu bí káwọn èèyàn mọ́ba so láti kékeré àgbà tó ti jẹ́ ànábì sallallahu alaihi wasallam tó fi dòjíṣẹ́ tó fi jáde láyé gbogbo ìtàn ànábì sallallahu alaihi tani muhammad sallallahu alaihi wasallam kí ni ìpìlẹ̀ annabi sallallahu alaihi wasallam bóòlà annabi ṣe nàṣàtùhù bóòlà annabi ṣe dàgbà sókè láti bó ṣe dàgbà láti kékeré tó fi wá di òjíṣẹ́ ọlọ́run bá àdìkíọ́lá so bóòsù ni àwọn ìṣesí annabi sallallahu alaihi wasallam síwájú kí annabi ó tó di òjíṣẹ́ ọlọ́run naam annabi sallallahu alaihi wasallam èyí tí ó sí apẹ̀ inú bẹ́ẹ̀ òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam òun náà ni ẹni tó lóore tó lápọnlé jù tó sì lọ́lá jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run bá àdìgbọ́lá àti inú àwọn òṣìṣẹ́ ọlọ́run bá àdìgbọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi ni khatamu muhammad bin abdullah muhammad lórúkọ anabi ń jẹ́ bàbá rẹ̀ jẹ́ abdullah abdullah yìí ó kọ bàbá tiẹ̀ ń jẹ́ abdul muttalib عبد المطلب يقوى ما تهجي هاشم هاشم يقوى ما تهجي عبد المناف عبد المناف يقوى ما تهجي قصي قصي يقوى ما تهجي إلاب إلاب وما مرة مرة يقوى ما تهجي كعب كعب وما دعي دعي وما غارب غارب بن فهر بن مالك بن بن النذر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان so àwọn fọ́fàdà sànàbí sallallahu alaihi wasallam tó fi dé orí adnan òun náà ni èyí tí a kà fúnra wọn ẹ wá rí adnan tó jẹ́ pé ìgbésà bí tí ìfábílì ànábì tí babalá ànábì tó parí sí tó jẹ́ pé òun náà ni adnan yìí adnan yìí min zuriyati ismail nínú àwọn àrọmọdọ́mọ ànábì ismail yìí ìdúrúyẹ́tì ismail aleyhisselam nínú àwọn àrọmọdọ́mà anabi ismail ọmọ anabi ibrahim aleyhima wa ala nabiyina abdulsalat wasalam so nínú àrọmọdọ́mà wọn ni wọ́n wà na'am ẹnu mọ̀ pé àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yé wa pé a máa kí ni ọmọ mélòó ló wà láàrin adnan sí àrin ismail tó fi jẹ́ àwọn ọmọdọ́mọ ànábì sallallahu alaihi wasallam bẹ́yà iye ọmọ mélòó ní bẹ́ bẹ́yà tani bàbá adnan tàbí bàbá adnan tó fi á lórí ismail àmọ́ ìtó dájú òun náà ni pé kí ni pé adnan yìí nínú àwọn àrọmọdọ́mọ ànábì ismail ní alayhi salam eléyìí tó túmọ̀ fún wa wípé ànábì sallallahu alaihi wasallam ipe láti inú ìran anabi ismail arọmọdọ́mọ anabi ismail ni anabi sallallahu alaihi wasallam ti wá so ẹwà rí mama anabi sallallahu alaihi wasallam mama anabi òun náà ni amina amina tó bí tu wahab آمنة وما وهب بن عبد مناف بن زهرة بن كلاب وكلاب هو الجد الخامس للنبي صلى الله عليه وسلم من جهة أبيه تابعوا كلاب ní tó jẹ́ pé nínú àwọn bàbá ńlá Nabi sallallahu alaihi wasallam ló wà àríkò wà nínú bàbá ńlá ọ̀dí Amina tí ń jẹ́ màmá Nabi sallallahu alaihi wasallam so a jẹ́ pé àti bàbá Nabi àti màmá Nabi sallallahu alaihi wasallam àwọn méjèèjì wọ́n pàdé ní ibi bàbá ńlá ẹlẹ́ẹ̀kaàrún ibẹ̀ ni wọ́n ti pàdé a jẹ́ pé ìran wọn ó tún ṣe ó tún pàdé lọ́dọ̀ kìláàbù ẹ̀wà kìláàbù yìí sáàmù sí bàbá ńlá ilẹ̀ karùn-ún nínú àwọn bàbá ńlá nàbí sallallahu alaihi wasallam tábà òkè láàbù lédè lárúbáwá jamu kẹlìbù ni tábà ní ajá kẹlìbù ni ajá kìláàbù òun náà ní kíni òun náà ní jamu rẹ̀ ajá tí ọba pọ̀ òun náà ní kìláàbù so kí ló fà tí wọ́n fi sọ àbáyé ní kìláàbù orúkọ rẹ̀ gangan òun ni hadith òun ni orúkọ rẹ̀ gangan so àwọn míì sọ pé Urwa òun ni ó kọ kìláàbù yìí kana kathira as-sayd bàbá yìí jẹ́ ẹnìkan tí máa ń dẹ̀gbẹ́ a máa dẹ̀gbẹ́ pẹ̀lú ajá a máa lo ajá láti fi kíni láti fi láti fi dẹ̀gbẹ́ ọ̀rọ̀ ìpàdé ha bó ṣe di pé wọ́n ti kíni wọ́n bá fi ń dáa pé nu wọ́n bá ń pè ní kíni wọ́n bá ń pè ní kìláàbù kìláàbù so bó ṣe di pé ó di ọkọ rẹ̀ nu so yana wa ni ra nabi sallallahu alaihi wasallam nínú fami wala nabi ti wa do ko Ọlọ́run ba le ti ola tí ó bá gbé òjíṣẹ́ Ọlọ́run tí ó bá gbé jide dìde Ọlọ́run ba le ti ola ma mu nínú àwọn esa ni inú àwọn ẹ̀sà inú àwọn àtọlẹ̀dọ́lẹ̀ inú àwọn tí wọ́n jẹ́ èèyàn rí ọ̀là Ànábì sallallahu alaihi wasallam fún máa mú kìí ṣe pé yóò kàn mú ẹni ẹwà kò àwọn òkà ní jẹ́ ẹni tí ó ní ìwà bú àbí tí ó ní pọ́blẹ́mù kankan lásán yóò tún mú sẹ́sà nínú àwọn ìdílé rẹ̀ tó jẹ́ pé kò tún ní sí wípé àwọn èèyàn wá tọ́ka burú kan ìfami rẹ̀ kí àwọn ìdílé rẹ̀ báyìí wọ́n ṣe rí báyìí wọ́n ṣe rí so ìdílé tí Ànábì sallallahu alaihi wasallam ti wá òun náà ní ìdílé tá ní ìdílé Quraysh ìdílé kùrẹ́ṣì ìdílé kan tó gbajúmọ̀ ní ìṣọ́rọ̀fí wọ̀rífà àti ṣáàní ìdílé tó gbajúmọ̀ ní pẹ̀lú kíni pẹ̀lú pé ìdílé abíyí ní ìdílé ọlá ní ìdílé oníyì ní wọn tó jẹ́ pé iyì wọn iyì ìpìlẹ̀ ní tí orúkọ tí wọ́n ń pe fámílì ànábì sallallahu alaihi wasallam yìí wọ́n ní laqab ni àdàpè ni tó jẹ́ pé òun náà ni wọ́n fi ń pe àdàpè orúkọ ìkan nínú àwọn babalá ànábì sallallahu alaihi wasallam ni tí orúkọ rẹ̀ jẹ́ Fahar bin Malik àwọn kan sọ pé àdàpè ló jẹ́ fún An-Nadr bin Kinana so ó dájẹ́ àwọn fámílì ànẹ́bí sallallahu alaihi wasallam ní àwọn bàbá ànẹ́bí sallallahu alaihi wasallam yìí ní àwọn tó jẹ́ àwọn bàbá ńlá bàbá ànẹ́bí sallallahu alaihi wasallam lásìkò ẹnì kọ̀ọ̀kan nínú wọn wọ́n jẹ́ àwọn aṣíwájú fún àwọn sọ yìí so nínú àwọn tó jẹ́ bàbá ànẹ́bí sallallahu alaihi wasallam nínú wọn ni Qusay wà tó jẹ́ eléri fún àwọn ìjọ rẹ̀ lásìkò gbà rẹ̀ orúkọ kòtọ́ yìí wọ́n ní orúkọ rẹ̀ gangan wọ́n ní orúkọ rẹ̀ ní zayd òun náà ní orúkọ rẹ̀ kòtọ́ yìí ó wá ní àwọn ẹ̀sà tó pọ̀ ó láwọn òròyìn dáadáa tí wọ́n máa ń sọ nípa rẹ̀ ọ̀húwà awọ́dù man tawalla al-ka'bata min Quraysh tòkòsọ́ yìí òun náà ní àkọ́kọ́ ẹ̀dọ́kọ́ sí kíni ẹ̀dọ́kọ́kọ́ mójútó Kaaba ilé ọlọ́ọ̀bá àlekọ́lá Kaaba ti ń bẹ nísìnyí òun náà ní so fakanat ilayhi eh, hijabatuha wa sadanatuha so ìmójútó aṣọ tó máa ń dàbò kàábà àti bí wọ́n ṣe tọ́jú kàábà bí wọ́n ṣe fọ́ òun náà ní máa ń sípínlẹ̀ onímọ̀ ń sàmójútó rẹ̀ kọ́dà kọ́kọ́rọ́ kàábà ibẹ̀ náà ni ibẹ̀ náà ọwọ́ rẹ̀ ní máa wà ẹni tó wá fẹ́ kó wọ́bẹ̀ òun náà ní máa wọ́bẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn tó bá wá sí hajj tó bá wá tó pé àwọn lárúbáwá tí máa ń ṣe hajj ti pẹ́ ni síwájú káàdì sallallahu alaihi wasallam tó dé àmọ́ táwọn máa wá ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa wá ń ni hajj náà wọ́n láwọn lọ lè ṣe wọ́n máa tajà wọ́n máa ṣe eríṣiríṣi àmọ́ wọ́n máa se kíni wọ́n máa ṣe eríṣiríṣi nǹkan tí ó dáa níbẹ̀ so kùsọ́ yìí òun náà ni ó jẹ́ ẹ̀ka tí máa gbà wọn lálejò ní ma ń wọn lálejò so ìdílé tánàbí ìran tánàbí ti wá ó náà ní ìran Quraish so family ànábì gangan tó bá ní ọ̀tọ̀ ní ìdílé ọ̀tọ̀ ní family àwọn náà fi alẹ́ ní ìdílé ìdílé máa ń tóbi ju family ẹnìkọ̀ọ̀kan lọ family tánàbí sallallahu alaihi wasallam tí wá jáde nínú Quraish òun náà ni wọ́n pè ní al-usratul hashimiyya òun náà ni family hashim family hashim so hashim yìí òun náà ní kíni òun náà ní bàbá ńlá ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì àmọ̀sọ̀ fún muhammad bin abdullah bin abdul muttalib bin hashim òun náà ní bàbá ńlá ànábì ìmá sàmójútó kàábà àti ìmá fún àwọn tó bá jẹ́ tó bá wá sí hajj ìmá fún wọn lóúnjẹ ìmá fún wọn ní mímu ìmá tọ́jú kàábà ó rẹ̀ látọ̀dọ̀ tani ó jogún rẹ̀ látọ̀dọ̀ Qusay ó rẹ̀ so àwọn látọ̀dọ̀ Qusay yìí òun náà wá ní al-Muttalib èyí tó tani tó jẹ́ ọmọ ìyá hashim yìí ó lọ́mọ ìyá ń pè ní kíni tí wọ́n pè ní al-Muttalib ojogun ẹ̀ lọ́dọ̀ rẹ̀ so lẹ́yìn ìgbà yẹn òun náà ni àwọn ọmọ àwọn ọmọ hashim làwọn náà wá bẹ̀rẹ̀ sí kíni làwọn náà bẹ̀rẹ̀ sí jogun bá a ti ń tọ́jú Kaaba torí pé ipò kan tún ni lọ́tọ̀ pé àwọn táà ń bójútó Kaaba ẹ̀yìn àwa ni custodian Kaaba ilé ọlọ́ọ̀bà àlekíọ́lá àwọn tí máa ń wá ọ̀dọ̀ wa náà wó de sí so àwọn eléyìí àwọn ìran hashim àwọn náà máa ń ṣe àmójútó Kaaba lásìkò tá ń sọ yìí Hashim tá ń sọ yìí kana a'zama ahli zamanihi òun náà lẹni tó ga jù nínú gbogbo àwọn tí ń bẹ lásìkò rẹ̀ òun náà ni eléri eléri lásìkò rẹ̀ lásìkò tí lásìkò Hashim Hashim tá ń sọ yìí orúkọ rẹ̀ gangan kìí Hashim nípìnlẹ̀ orúkọ rẹ̀ gangan òun náà ni Amru Amru lórúkọ rẹ̀ nípìnlẹ̀ so àmọ́ kí ló fà tí wọ́n fi sọ ní sọ́fi dáadáa pé rẹ̀ ní Hashim ẹ̀ lè ánàwó kánà yá Hashim a máa ro búrẹ́dì ẹ́ yóò mú búrẹ́dì ẹ́ wọ̀ ìfàtíkì hó bìláhàn àwọn alábáà ló jẹ́ kátà máa ń jẹ́ tó yẹ ẹran <coughs> ẹran àti kúbùsù búrẹ́dì oníwòsòfin ni oníwòrò papọ̀ wọ́n ṣe papọ̀ wọ́n àjá gbogbo ẹ̀ ara wọn so oúnjẹ kan tó jẹ́ pé náà oúnjẹ ẹ̀sà kan máa so Hashim yìí òun ni máa ń ṣe búrẹ́dì pẹ̀lú oúnjẹ yìí òun ni máa ń ṣe fáwọn wá ṣe lọ́fẹ̀ẹ́ ẹ máa wá jẹ́ so látara bẹ́ẹ̀ náà tó wá fún ló kàn pé Hashim ẹ tó jẹ́ pé ẹ máa ń ṣe kíni ẹ máa ń ṣe ẹ máa ń pèpè à oúnjẹ tó máa ń ṣe látara búrẹ́dì àtẹran òun náà ìtumọ̀ Hashim so orúkọ rẹ̀ gángan nípìnlẹ̀ Amru òun náà ní orúkọ rẹ̀ so kọ́dà Hashim yìí nínú àwọn tó tún wà lákọọ́lẹ̀ òun náà ní tí wọ́n ní wàhùwà lẹ́bi sanna rihlatayn òun náà ló tẹ́kí ni òun náà lákọ́kọ́ ẹni tó dá ìrìnàjò táwọn lárúbáwá máa rìn ìrìnàjò méjì ká máa rìn tọ́lọ̀ ọba alikọ́lá sọ fún wa nínú sọ́tù Quraish tó ní ilá fi Quraish him rihlata shita'i wa sayf wọ́n ní ìrìnàjò méjì ká máa rìn nígbà ọyẹ́ àti nígbà ooru ìrìn àjò ẹ̀nà máa fi ń ṣe kí ni ẹ̀nà máa fi ń ṣe ìrìn àjò káàkiri àwọn ìgbèríko ilẹ̀ lárúbáwá láti pé wọ́n máa lọ rajà wọ́n máa tajà so Hashim yìí òun náà ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dá ìrìn ilẹ̀ so ọ̀kan ni nínú àwọn babalá anabi sallallahu alayhi wa sallam so kọ́dà inú ọkọ̀ tó tún fi gbajúmọ̀ òun náà ni pé wọ́n máa ń pè ní sayyidul basha òun náà ni kíni òun náà ni aṣíwájú gbogbo ilẹ̀ orúkúsù ilẹ̀ lásìkò rẹ̀ Ah, Hashim tá ń sọ yìí nínú àwọn ìtòrinlẹ̀ nínú ìtumà rẹ̀ wọ́n ní òun náà ní pé kí ni annahu marra bí Yasrib ó travel lọ sí ìlú kan tí wọ́n pè ní Yasrib òun náà ni wọ́n pè ní Madina lónìí nígbàtí Hashim wá travel lọ sí ìlú yìí wọ́n wà fi tariqi tijaratihi ila Sham ń sèrìn àjò lọ sí ìlú Sham ó fẹ́ lọ rajà nílùú Sham ó wá gba ìlú Salma ó wá fẹ́ arábìnrin kan tí wọ́n pè ní Salma bintu amu bintu amu min bani Adi ibn Najjar bani Adi ibn Najjar yìí ìdílé kan ní nídìí nínú àwọn ìdílé Madina nílùú yẹsìrì nínú ọmọ wọn òun náà ni Salma yìí òun náà lórúkọ rẹ̀ ọtí bá òun ni Hashim yìí ó wá fẹ́ nígbàtí Hashim fẹ́ wà kọ́ ma ìdáhà fatra ó wá lu àwọn àsìkò díẹ̀ pẹ̀lú ẹ̀ nígbà tó ti fẹ́ yàwó tán ó dúró nílùú yesrib fún mamá bọ́ ilẹ̀ sham nígbà tó wá kò ní yesrib ó wá lọ sílùú sham ẹ̀gbẹ́ mọ́kà ti ń bọ̀ ó dé yesrib ó fẹ́ nígbà tó fẹ́ tó lọ ọjọ́ díẹ̀ so ó wá lọ sílùú sham wáyé àhàmì ìyàwó rẹ̀ tí ń jẹ́ salma yìí ó ti kíni ó ti lóyún láti tó káńtọ̀ oyún ti wà nú ẹ̀ fàmáta de gazata palestine nígbà tí ń lọ sí sáàmù yẹn ó wá kú sí ìlú táǹkì ní Gaza nínú ìlú kan nílò àwọn ìlú Palestine lónìí ní Gaza Gaza ń pẹ̀lú lónìí so ibẹ̀ yẹn wá ní Hashim yìí ibẹ̀ ni Hashim kú sí tẹ̀gbẹ́ Hashim yìí sì ni wọlápẹ̀ ní ìta ni wọlápẹ̀ ní babalá Nabi sallallahu alaihi wasallam ẹlẹ́kejì Hashim ló bí Abdul Mokali tọ́ nígbà tó wá di pé Hashim ó ti kú ìró kú rẹ̀ ó ti kan àwọn fámìlì rẹ̀ nílùú maka so wà waladat salma ibn bil madina sàmàtìhù shayba nígbà tí salma yóò wá bímọ nílùú madina níyàwó tí hashim fẹ́ yìí ó bímọ yẹn ọkọ ẹni tó bímọ fún ó ti kú ọmọ yìí wọ́n wá sọ ní ṣẹ́ibà ní orúkọ tí wọ́n sọ orúkọ ọmọ yìí kí ló fà tí wọ́n fi sọ ní ṣẹ́ibà wọ́n láti kékeré náà ti fẹ́ nu fún bẹ̀rẹ̀ rí ẹ̀ lè fi ra àti yìí lágbàbá kú sọ ní kíni ṣeibà ẹni tó ní ewu lórí wà náà ṣàhádà sí fún bẹ́yìn àkọwàrí ní tìlmàdínà ṣeibà yìí ó wá bẹ̀rẹ̀ sí ó ṣe kékeré ó bẹ̀rẹ̀ sí dàgbà láàrin àwọn fámílì ìyá rẹ̀ nílùú Madina ولم يعلم به أعمامه بمكة حتى بلغ نحو سبع, سبع سنين kòwáṣẹ́ ni tó máa pé hashim bímá gbàgbé ẹni òun náà ni ó délé wá sọ fún wa pé mo fẹ́ yàwó ní òun yàwó délé òun náà ni ó délé òun náà ló kú sọ́nà síwájú kó tó ṣe fílẹ̀ síwájú kí ìyàwó yìí ó tó tẹ̀ sọ fún òun bímá àbí pé ó tẹ̀ lóun mú lọlẹ̀ bá fámìlì rẹ̀ kò wá sẹ́ni tó mà títí tí ṣẹ́yìnbà fi pé bí ọmọdún méje sí ọmọdún mẹ́jọ fún mà alìmà bí i amòhù alìmọ̀tọ́lì ẹni tó wá jẹ́ ọ́nkù ṣẹ́yìnbà yìí yàní tó jẹ́ àbúrò fún Hashim lẹ́yìn ìgbà wọn ni wọ́n padà wá gbọ́ ìpè à nígbà àtẹ́gbà tí àbúrò mi tó kú Hashim nígbà tó fi ṣe ìrìnàjò lọ sí ìlú Sham àtúfẹ́yàwó kan sí jeffrey tíyàwó yìí sì bímọ kan fún un lòun bá ṣe ìrìnàjò lọ nígbà tó gbọ́ sí fàdáhàbà bí wọ́n bá lọ sí ìlú yathrib fàdáhàbà bí yí ilà Makkah bó ṣe lọ lè mú ọ̀nà pẹ́tọ̀ ọmọ àbúrò mi ìgbà tí ó wàá mú àwọn àwọn ní lásìkò tá à ń sọ ìdíjà àsìkò ẹrú ni táwọn èèyàn máa ra ẹrú nígbà tí Al-Muttalib nígbà tí ó fi travel kò mú èèyàn kankan travel nígbà tí wàá dé ọmọ àdìpọ̀ mọ́ ọmọ kan dé ọmọ kékeré kan dé àwọn tí wàá wò yí á bọ́yá ó ẹrú ni ká ó ẹrú níbi tí ń bọ̀ tó gbogbo wọn bẹ̀rẹ̀ sọ pé kíni wọn bá sọ pé Abdul Muttalib Abdul Muttalib a máa ń pè ní ẹrú al so bí abdulmutali abdulmutali bó ṣe ṣe kíni bó ṣe bo orúkọ rẹ̀ gẹ́gẹ́ mẹ́lẹ́nu àwọn yorùbá máa ti ṣe ibà mọ́ ọba di pé abdulmutali abdulmutali bàbá bèèrè lọ́wọ́ yẹn lónìí sìn ipe kí lórúkọ bàbá bàbá ànábì kí lásọ á sọ pé abdulmutali pé orúkọ rẹ̀ gẹ́gẹ́ nípìnlẹ̀ rẹ̀ ṣe ibà lórúkọ rẹ̀ so àwọn èèyàn wá wo àwọn èèyàn wá ìtàn yẹn pamọ́ sáwọn èèyàn débi pé àwọn èèyàn lónìí tí wọ́n sọ ọmọ ní abdulmutali fún nítorí pé abdulmutali kò sí lórúkọ ọlọ́wọ́ bá àlejò ọlá orúkọ ọlọ́wọ́ láti máa fi abdul sí so àwọn lárúbáwá nígbà yẹn látara dáwọn jọ́sìn fún àwọn àmọ́ sọmọ ní Abdul Manaf wọn àmọ́ sọmọ ní Abdul Shams wọn àmọ́ sọmọ ní Abdul Kaaba so ẹrú Kaaba ẹrú oòrùn àwọn àmọ́ sọmọ ní wọn àmọ́ sọmọ ní Abdul Uzza òsà kan ní nínú àwọn òsà wọn tó ń ní Al-Uzza so wọn àmọ́ sọmọ wọn ní Abdul Uzza so àmọ́ ìdí tó fà á tí Abdul Muttalib tí fi ń jẹ́ Abdul Muttalib òun náà ni pé kíni òun náà ni pé Al Muttalib tó jẹ́ àbúrò fún Hashim yìí òun ló lọ lè mú Shaiba tó jẹ́ ọmọ Hashim ó lọ lè mú wá ní Yasrib lọ́dọ̀ àwọn fámìlì màmá rẹ̀ nígbà tí ó wà á mú dé tó mú dé lu Maka àwọn èèyàn wá sọ pé kíni pé á ah, ẹrú Al Muttalib ẹrú Al Muttalib so bó kọ́ ẹ ti di Abdul Muttalib ẹ̀wà ayé Abdul Muttalib yìí tó yẹ pé ṣe ìbà ló kọ rẹ̀ nípìnlẹ̀ so ó jẹ́ min hausa min náà wọ́n ní ó jẹ́ ẹnìkan tó rẹwà ó ní ẹwà ó rẹwà gan wà ajmalihim wà a'zamihim qadra ó sì jẹ́ ẹni tó ṣe kí ó sì jẹ́ ẹni táwọn tó ní iyì láàrin àwọn èèyàn àwọn èèyàn máa wà máa pọn alé gan ní àwùjọ rẹ̀ ẹ́ wọ̀kọ̀ ṣàrùfà fi zàmá ìhí ṣàrùfà ní ìlàbíyà gbogbo àhàdàn wọ́n ní kọ́dà ó ní iyì kan lásìkò rẹ̀ tó jẹ́ pé kò sí ẹni tó ní iyì rẹ̀ nínú àwọn tó ti kọjá náà ọ̀dọ̀ àwọn bàbá bàbá àmọ́ iye tó ó tó wá jù tàwọn tó ti kọjá lọ ní Abdul Muttalib táwọn sọ yìí tó jẹ́ pé òun náà ni bàbá bàbá nabi sallallahu alayhi wa sallam lásìkò rẹ̀ káàna sayyida Quraysh òun náà ni aṣíwájú àwọn Quraysh so òun náà sì ni ẹni tí mójútó kátàkárà ìlú Maka àwọn tí máa ń tajà tí ó bá wọ Maka ẹ̀sìn báwọn nísìnyí àwọn tí ó wọlé tí ó tajà àwọn tí ó rajà òun ni mójútó

so nínú àwọn nǹkan tí abdulmutalib nínú nǹkan tí ó fi gbajúmọ̀ eléyìí waqad tasharrafa bi hafri bihr zamzam ba'da an kana qad darakaha jurhum inda jalaihim an makkah so e, omi zamzam táàmù tí ń bẹ lónìí yìí òun náà lẹ́ni tó padà tún ojú omi yẹn là tó bá kọ́ra tún gbẹ́ lẹ́yìn ìgbà tó jẹ́ pé àwọn ìran júrùm nígbà táwọn ti fìlú mọ́kálẹ̀ tó omi yẹn ojú rẹ̀ ti parẹ́ òun náà ló tún padà tún sékíní òun ló padà tún wá tún omi yẹn gẹ́ tó nítorí pé wọ́n ní Abdul Muttalib ó lálàá lójú oorun ni ipe wọ́n sọ fún un pé kóhun tún omi yìí kóhun tún gbẹ́ alátọ́wá láwọn ó tún wá bí wọ́n sọ fún un lójú orí pé àyè bíbáyìí ni ojú rẹ̀ wà tó fi lọlẹ̀ wá tó fi tún gbẹ́ torí gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú ìta lásìkò àbùmùtọ́ ibi tá à ń sọ ìbójẹ́ bàbá bàbá ànábì sallallahu alaihi wasallam bàbá bàbá rẹ̀ lẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta so àsìkò rẹ̀ òun náà ní ìṣẹ̀lẹ̀ nítẹ̀lẹ̀ harry satolfi ti ọba kan tí wọ́n pè ní abraha láti ìlú yaman ọba yìí ọba yẹn ní agbára lásìkò rẹ̀ nílùú yaman débi pé ó rí pé nǹkan kan tí tó ń díhun lọ́wọ́ tí ò jẹ́ kí gbogbo kóhun kọ́ńkà gbogbo ayé òun náà ní kaaba nítorí pé àwọn èèyàn máa lọ sí wọn máa lọ sí kaaba lọ́dọọdún wọn làwọn wọn ti hajj lọ́bẹ̀ wọn tún máa ń sowó wọn máa ti kátà wọn máa tó ń tí wọ́n fi máa wá bẹ́ẹ̀ ó wá gbéra pẹ̀lú erin ẹ̀sìn làwọn yẹn máa ń gùn tó máa fi jagun àmọ́ òun múra pẹ̀ erin lógún tó lọ sílùú maka wípé òun fẹ́ wó kaaba nígbà wá débẹ̀ ẹni tó jẹ́ lérí wọn ní kaaba ẹni tó jẹ́ lérí maka lásìkò yẹn òun náà ní Abdul tó jẹ́ bàbá bàbá anabi sallallahu alayhi wa sallam abraha wa dé olóhùn wa wó kaaba ni ah, òun ni wọn kò wó kaaba ẹ̀sìn báwọn ní òní ní pé sájẹ́ ó palẹ̀ máa wàrà kúmẹ̀ ni ó ní inna lil bayti inna lil yahmi dájúdájú ilé tó ríhùn kábà tó níhùn èmi kí mo ní ilé mi kọ́ ilé òun ní ọba tó yẹ pé òun náà ní sọ̀nká rẹ̀ ó ní ọba tó ní òun náà ní sọ̀nká rẹ̀ wà á nà rọ́bù lè dìde èmi mo ní àwọn àkúnmí èmi lólúwa àwọn àkúnmí jẹ́ fúnra àkúnmí mi mo jẹ́ káwọn ẹ̀sìn àwọn àkúnmí rẹ̀ mo jẹ́ òun ti àkúnmí tèmi lóko ó sì kó wọnú kábà ní òun náà lọ́wọ́ bá dìkọ̀lá bí láti kíni

so àsìkò yìí àsìkò tani àsìkò kínagbókọ̀ rẹ̀ àsìkò abdulmutalib àsìkò rẹ̀ ní òṣèlẹ̀ kọ́dà ìtàn fi yí wa pé àsìkò yẹn súnmọ́ àdìgbàtà bí ànábì sallallahu alayhi wa sallam so àwọn kan sọ wípé kò ju bí oṣù méjì lọ sí tẹ́lẹ̀ wọn tàbí àbí sallallahu alayhi wa so yíò jẹ́ ọ̀rọ̀ Abdul Muttalib ẹ wá rí Abdullah tó jẹ́ pé òun náà ni bàbá nabi sallallahu alayhi wa sallam so gẹ́gẹ́ bí Abdul Muttalib ṣe rí nínú àwọn nínú àwọn fámìlì rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abdullahi ṣe rí nínú àwọn ọmọ bàbá rẹ̀ kana ahsana awladi Abdul Muttalib òun òun náà ló sì kóra ní ìjánu jù wà àhábàhùn ilayhi òun náà sì ni Abdulmutalib òun náà ló fẹ́ràn jù wọ́n wà zabih òun náà ni wọ́n máa dákò pé azabih kí ni wọ́n pè ní zabih òun náà ni ẹran tí èèyàn dú òun náà pè ní bẹ́ẹ̀ bí àgbò bí kábíṣ òun náà ni kí wọ́n fi máa òun náà ni pé ńgbà tí Abdulmutalib tó gbẹ́ zamzam yìí tó tún gbẹ́ tó di pé omi bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí jáde dáadáa àwọn kùrẹ́ìṣì láwọn tí wọ́n jẹ́ fámìlì rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí kíni wọ́n á bẹ̀rẹ̀ sí bá a fà á ipe wọ́n fẹ́ jẹ gàba rẹ̀ lé e lórí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ pàdánù bó ti di kó wá jẹ́jẹ́ ó wá jẹ́jẹ́ fọ́lọ́wọ́ bá alẹ́kọ́lá ipe la'in àtàwùláhù ashrata àbúnà tí ọlọ́run tó bá bùn mí ní ọkùnrin mẹ́wàá ọkùnrin mẹ́wàá tó ipá àwọn alábáwá ìfẹ́ bí obìnrin lásìkò yẹn gbàjà ilé akẹ́rẹ́ obìnrin tè obìnrin ò lè jì sẹ́ndì àwọn tí wàhálà bá dé kò lè fa wàhálà obìnrin ò ní máa rí kíní kan tí kò lágbára kò lè roko gbógun bá dé kò lè gbọ́kọ́ kò lè gbádà kò lè gbédà tó náà ló padà máa bí obìnrin lásìkò tá à ń sọ wọn máa ń lọ lè bò mọ́lẹ̀ ẹni tó bá lójú àrùn tí ò bá lè bò mọ́lẹ̀ ẹ̀sìn bá oníṣẹ́ yóò sì lè fi ni yóò gba ìtìjú mára àmọ́ ìtìjú ló jẹ́ fún ó gba ìtìjú ó gba àmàrà ní kọ́lá ní jáde lọ́sàn kò ní ma jáde lọ́kàn yatawara min al-qawm min su'i ma bushira bihi ayumsikuhu am yadussuhu fi turab yóò máa ń sápa máa ń kọ̀rọ̀kọ̀rọ̀ ní ó máa gbà nítorí pé wọ́n fún ní ìwà burú kí ni ìwà burú tán fún kéde pé ìyàwó rẹ̀ bí ma kú o ìyàwó rẹ̀ bí ma obìnrin kí àwọn òbí ma kú pé wọ́n ti bí àwọn òbí ma obìnrin so lásìkò tá à ń sọ yẹn so Abdul Muttalib ó wá rí pé n tó lè gbà ń lẹ̀ òun náà ni pé kóun náà lọ́ma kóhùn ní àwọn ọmọ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe gìrìpà tí wọ́n lè dìfẹ́ndì ọwà bẹ̀lọ́n ọwà bẹ̀ Allah subhanahu wa ta'ala pé tọ́ tó bá lè fún mi ní ọmọ mẹ́wàá wà balagu an yamna'uhu tí wọ́n wá dàgbà àwọn mẹ́wàá yìí tí wọ́n wá dàgbà tí wọ́n bàlágà débi pé kíni débi pé wọ́n lè máa dìfẹ́ndì mi wọn ò ní gbà àwọn Quraysh jàmbá tán bẹ́ẹ̀ tó fẹ́ máa ṣe tán bẹ́ẹ̀ jẹ gàba yìí àwọn ọmọ yẹn ó ṣe kíni báwọn yẹn bá tẹ̀ sí rí wọn gan wọn ò ní tẹ̀lé láwọn ṣe kíni àwọn tẹ̀lé àwọn àtàkì àbáwò tẹ̀ fún àwọn fẹ́ ṣe kankan so ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ láwá gba àdúrà rẹ̀ àmọ́ gbà tó jẹ́jẹ́ fọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ láyìí ó ní tó bá fi lè ṣe kíni tó bá fi lè bùn lọ́wọ́ mẹ́wàá òun ti pàkan fún ọ mẹ́ ẹ̀wọ̀n kan báwọn ẹ̀jẹ̀ tó jẹ́ fọlọ́wọ́ pé tó bá fi lè bùn mí lọ́wọ́ mẹ́wàá ẹ̀ tí wọ́n sì ṣe gíní tí wọ́n bàlágà tí wọ́n sì lè máa dìfẹ́ǹdì mi tí ò ní jẹ́ kí wàhálà ó máa tẹ́lẹ̀ ẹ́ olóhùn ó pọn ẹyọ kan nínú wa wàlá máa sá máa dà fún ìdáàlì nígbà tó lọ́wọ́ wá sí ògbélé yìí fún iná ló fà á tó jẹ́ pé tí ẹ bá wà nínú ìpọ́njú anabi sallallahu alaihi wasallam nta anabi kọ fún wa anabi ní káwọn máa ṣe naziru fọlọ́n ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi kọ́lá ìlú mi máa sọ pé ọlọ́run dákun kọ́lá kí n bí lónìí kó sì kú lọ́la káwọn yóò ká mọ̀ pé mi náà lọ́ọ́ ọmọ láyé káfíńsì ní kàfé mu èyí ọlọ́run lágbára kó bí ma tó sì máa sẹ̀mí lọ máa bẹ̀rẹ̀ ọ̀ ní kí ọlọ́run bùnmi lọ́mọ bùnmi lọ́mọ má jẹ́ kí gbọ́jú ó bọ́ débi pé kọ́lá ti ní lónìí kó sì kúnjọ́ kejì ìyó máa tọ̀ ọ́dọ̀ ọlọ́run náà ní pé ọlọ́run tẹ ọmọ fún mi ẹ̀rí pé kí náà burúkọ rẹ̀ àwọn ànábì ọlọ́run kí náà máa tọ̀ ọ́dọ̀ ọlọ́run bá lè jọlá ẹ̀ wọ́n ni rọ́bì abúlé ẹ̀ ní ladúnkà bèèrè pé ọmọ tó dáa ọmọ tó rẹwà ní kọ́lọ̀ àwọn èyí tọrọ mẹ́lẹ́mì kúkúrú ìgbésẹ̀ rí káàrin rà sí kíni káàbà pé mi náà láyé so Abdulmutalib látara ìpọ́njú tó ní látara wàhálà tó ké sígbà olóbi ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá pé tó bá fi fún ọlọ́mọ mẹ́wàá òun ó mú ẹyọ kanú wa tó bá fi lè bàlágà tẹ́sẹ̀ kiriba òun àmú kanú O sì láti ṣe láti fi láti hàn sí ọ tẹ́lẹ̀ sí àwùláàdì tó bá ti jẹ́ pé yẹn fẹ́ ànábì sallallahu alaihi wasallam náà máa ṣe tó bá fẹ́ travel ànábì òní bẹ́ẹ̀ kò ní ká mú kanú àwọn ìyàwó rẹ̀ wọ́n á rí sọ àìsà ìwọ́n náà ń jẹ míì ni àìsà ìwọ́n náà ni wà lójú ọpọ́n ọya bẹ̀rù rẹ̀ rárá o ànábì yóò ṣe kí ni yóò ṣe yóò ṣe ballot láàrin àwọn ìyàwó ẹ̀ yóò mú ọya ẹni tó bá ti jáde tó kọ̀lẹ̀ bá jáde òun náà ni wọ́n mú lọ so ó wá ṣe kí ni ó wá ṣe kúrò láàrin àwọn ọmọ yẹn nígbà tí ọlọ́run ó sàdánwò fún orúkọ abdullahi bá jáde ẹni tó fẹ́ràn jù nínú àwọn ọmọ abdullahi tó fẹ́ràn jù òun ló dáa jù òun ló rẹwà jù ẹ́n òun ló farabalẹ̀ jù tó orúkọ rẹ̀ wá jáde nígbà tó kọ rẹ̀ jáde fàdáhàbà ilà káàbà ìyẹ̀dùbáhà kò sì dé káàkọ́ bá gbé lọ́wọ́ bá mọ́ lọ káàbà kó tọ̀ òun náà lòun ti jẹ́jẹ́ pé òun ó sì lọ lè du ọmọ yìí òun ó du ní káàbà náà sàmánà ájú kùrẹ́ṣì gbogbo àwọn ìdílé rẹ̀ kùrẹ́ṣì ìdíje ní pété à nígbà kó pa ọmọ kó pọ̀ mọ́ yìí à nígbà kó dúnbó rẹ̀ ẹ ti bá wọn nísìn wàlá sí àmà ikhwanuhu wa akhwaluhu pápá jùlọ àwọn tí wọ́n jí ọmọ ìyá Abdullahi àwọn náà dìde wa akhwaluhu àwọn fámìlì ìyá rẹ̀ gbogbo náà dìde bó ṣe di pé ọwọ́ ní ah, tí ò bá ní mọ̀ nǹkan ọmọ yìí nítorí wọ́n ó sì pé ọgọ́rùn-ún ràkúnmí òun padìpò rẹ̀ ọwọ́ akọ ọgọ́rùn-ún ràkúnmí ní kaaba ètò ìbára oníṣìí so òun náà ló fà sí pé ànábì sallallahu alaihi wasallam òun náà láti máa ń ní so bàbá ànábì sallallahu alaihi wasallam ẹ̀ eh, ó bọ́ lọ́wọ́ kú látara pé kíni látara pé ọ̀fìn gẹ́gẹ́ náà bàbá ńlá ẹ̀ àkọ́kọ́ lọ́hùn Ismail alayhi salam ẹ̀ rí pé ànábì Ibrahim ti fẹ́ sí kíni ó ti fẹ́ dúró náà kọ́lọ́wọ́ bá alẹ́kọ́lá tó wá fi àgbò kó tó wá fi rọ́pò rẹ̀ so òun náà máa ń pe ànábì sallallahu alaihi wasallam ní kíni ibnu ibnu zabihayn na'am abdullahi tó jẹ́ bàbá ànábì sallallahu alaihi wasallam yìí bàbá rẹ̀ kí ń jẹ́ Abdul Muttalib òun gẹ́gẹ́ fún Ona náà ló ṣe kí ni òun náà ló ṣe ṣàyàwó fún ó ṣe ṣàyàwó fún ọba wáyàwó nínú àwọn nínú àwọn ẹ̀ka ìdílé òun náà nìyàwó tó wá a Abdul Muttalib tó tí orúkọ rẹ̀ jẹ́ Aminatu bintu Wahab وكانت أفضل نساء قريش شرفا وموضعا لا سبان سوي إنه أو بنتو داجني قريش نعمنا واحد يا نبي واحد odidi odidi lọ lè sa ìsáre ní yá ọmọ tó ọmọ yóò fẹ́ ọmọ tó dáa náà ni kẹ́rì tó gbogbo eléyìí náà ọlọ́ọ̀bà àlejòlá ní gáìdì ẹ̀ ẹ̀sìn báwo nìkan torí pé àmọ̀sẹ̀lẹ̀ sẹ́ni tí èèbá sòjúṣe ọlọ́ọ̀bà àlejòlá torí pé kọ́lá fún òsínláì fi lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ nítorí yóò sà ní bàbá rẹ̀ ẹ̀sìn báwo nìkan àbí ọ̀mùtí kan àbí ìyá rẹ̀ wá jẹ́ bí afẹ́wó àbóní ìlànà kan wá mọ́tò wá sí fún wa o ẹbí ìyá rẹ̀ bá mọ̀ pé ìyá rẹ̀ bí afẹ́wó ìyá rẹ̀ ebi àmọ̀nà sí ìyá rẹ̀ so eléyìí ọlọ́ọ̀bá àlùkò ló jẹ́ tó jọ bẹ́ẹ̀ kó fẹ̀rẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam so bàbá rẹ̀ òun náà ló fẹ́ ìyàwó ló fẹ́ Aminatu bintu Wahab òun náà ló fẹ́ fún ànàbí sallallahu alaihi wasallam wa kana abuha bàbá Khadija ìtókọ̀ rẹ̀ jẹ́ Wahab yìí sayyidu bani Zuhra nasaban wa òun ló jẹ́

ló bá lóyún ànábì sallallahu alayhi wa sallam wa ba'da fatra lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n lóyún ànábì sallallahu alayhi wa sallam arsalahu Abdul Muttalib arsalahu Abdul Muttalib ila al-Madina Abdul Muttalib tí ó rán lọ kókó lọ́lẹ́ síkíní kó lọ́lẹ́ sówò ní ó rán lọ́jà ní pétọ̀ bá gbọ́jà lọ sí ìlú sham àwọn kan nílùú madina ni so àmọ́gbà tí ń bọ̀ wá pọ̀tù ó fi yá bílì madina so ìlú madina òun náà ni bàbá rẹ̀ kú sí abdullah tó jẹ́ bàbá nabi ó wá kú sí ìlú madina raji'an min ash-sham òun náà ń darí bọ̀ láti ìlú sham ibẹ̀ ní ti ń darí bọ̀ tó fi tẹ́ẹ̀rì pé bàbá eh, Abdulmutalib náà ọ̀nà bí tó náà ṣe kíni ọ̀nà bí òun náà ń darí bọ̀ láti ìrìn àjò ní amagbagba òun ni òun kú sí ní Palestine naam Abdulmutalib yìí Abdullahi ó wá kú wàdúfin fi dárí annábìdátì azubiyani annabi datu zubiyani ìkanú àwọn akọrin jẹ ilẹ̀ ni ìdílé lárúbáwá ni annabi datu zubiyani so ìlú rẹ̀ ibẹ̀ ni wọ́n sí kíni ibẹ̀ ni wọ́n sí abdullahi sí wàdárika qabla wiladatihi sallallahu alaihi wasallam alal'asah ìwòsẹ̀lẹ̀ tá ń sọ ìní sí qabla wiladati nabi sallallahu alaihi wasallam so ilé òun náà ni ìtàn nabi sallallahu alaihi wasallam bá nàbí sallallahu alaihi wasallam ti ń bọ̀ tó fi wá di pé wọ́n bí ànábì so pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ bá àdìsọ́lá tó bá tún di àsìkò míì tó bá jẹ́ àsìkò tírà so á sọ nípa mọ́lìdì nàbí sallallahu alaihi wasallam bóò ni wọ́n ti bí ànábì ga àsìkò ìbò ní ẹ́ àtẹ̀hẹ̀bọ́ ni wọ́n ti bí ànẹ́bí àsìkò wọn bí ànẹ́bí ìgbà wọn bí ànẹ́bí kìí ṣe mọ̀lídìí ayẹyẹ o ẹ̀sìn tàbá débi níbi ànábì sallallahu alaihi wasallam yìí náà àwọn nǹkan míì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tá padà sàlàyé tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa mọ́ bí wọ́n ti bí ànábì ṣe wọ́n ti létí ró fún un ẹ̀ wọ́n kọ́ra àwọn wíláwà ní bàbá ànábì pẹ̀lú láwà ní wọ́n bí ànábì ẹ̀ wọ́n ti dábẹ́ fún ànábì wá gbogbo olú àwọn akọ́wọ́ ànábì wọ bàtà wá ẹ̀dàkùn bóò ni obìnrin ó ti wá bí ma rọrùn ọmọ tìláwà ní tìláwà ní ọmọ tí ò níláwà ní lérí gan ẹwọ bá obìnrin tí ń ṣe wàhálà tó kọ́ tó bí ma bí wọ́n ṣe ń gbé ọmọ ọmọ wa wọ bàtà bọ̀ wá láti inú gíní láti inú oyún yóò pààyọ̀ òun pẹ̀lú bàtà pẹ̀lú láwàní kọ́lá àwọn bẹ̀rẹ̀ ni wọ́n wà lè kíma gẹ̀ fún ní ọdún bí ṣùgbọ́n àwọn kan báyìí nìṣẹ́ àwọn àwọn kan tí ò tẹ̀rẹ̀ sáà nàbí ni ara pé kí ni ara pé asáfẹ́ pa ànábì lé asáfẹ́ yín ànábì asáfẹ́ yín ànábì wọ́n wá yín ànábì láyìn ìgboro ànábì sọ pé láti turu ní tàmá àtọ́wọ́sì nàṣọ́rọ̀ fún ànábì yàmù ànábì ni ẹ máa yìn ní láyìn ìgboro gẹ́gẹ́ bí àwọn kírísítẹ́nì àwọn nasara bá ṣe yin anabi anabi isa ọmọ maryam wọ́n yin náà nípa wọ́n dé nígbà tí wọ́n bá tán bá bọ̀ díẹ̀ díẹ̀ wọ́n ní mẹ́ta lọ́kan ni nígbà tí wọ́n padà wá bá dé díẹ̀ díẹ̀ wọ́n lóun gangan lọ òun gangan lọ kàn òun wọ́n lóun gangan ni allah subhanahu wa ta'ala ẹ wúrú àwọn kaba anabi ti wọ́n wa so a tún ma bá lọ tó bá di àsìkò mí tí a bá tún ní sírọ̀ so abẹ́lọ́ọ̀bà àdìsọ́lá kí ọlọ́ọ̀bà àdìsọ́lá kún sáà sí ìwọ̀n bá ta gbọ́ yìí ó jẹ́ kó wúlò fún wa kó fún wa a má gbàgbé ìpè ìdí tó fà táà fi ń sọ ìtàn eléyìí ìdí tó kàn gbádùn ìtàn ànábì sallallahu alaihi wasallam lásán so àgbẹ̀ ká sí kíni kó nílẹ̀ sínú ọkàn wa ká mọ bóòlù ànábì sallallahu alaihi wasallam bóò ni wọ́n ṣe bí bóò ló ṣe lu ayé bóò ló ṣe ṣe kékeré tó fi wá ẹni tá à ń tẹ̀lé kó o gbọ́dọ̀ máa sọ nǹkan kan fún wa nípa rẹ̀ kó wá sí èyí sí wa inú tá a gbọ́dọ̀ mọ̀ ní nínú ìpìlẹ̀ sí wa sheikh wa muhammadu bin abdul wahab rahimahullah nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé àwọn nǹkan tó ṣe pàtàkì fún akáàmà níbi àlòsúlù sàlásà kí ni wọ́n sọ fún wa wọ́n ni ma'rifatullah wa ma'rifatu nabiyyihi sallallahu alaihi wasallam wa ma'rifatu dinil islam bil adillah lẹ́yìn bàtà bá mọ́ ọlọ́run bá àlekọ́ látán a gbọ́dọ̀ mà nábì náà kìí pé sallallahu alaihi wasallam oníkà láti mọ̀ ànábì kìí pé sáà ní kí ló kọ ànábì ànábì ọmọ kìníkà ànábì ọmọ kìníkà ẹ̀hẹ́n àti parí àti màánàmì ànábì àtó jẹ tó tà tó gba ṣe ń jì ẹ̀wùn kàbá ẹni bá fẹ́ ànábì kó náwọ́ ẹ̀sìn bá nísìn ẹni bá fẹ́ ànábì kó ẹ̀dí báwọn níṣe so ànábì ìfẹ́ ànábì àìrí lọ́ni lọ́wọ́ gbà ló ti báwọn níṣe so insha Allah tó bá di bóyá bíi jọ́mẹ́ kàṣí àbí jọ́mẹ́rin tabatubọ́ sí àsìkò sírọ̀ a máa bá ìtàn ànábì sallallahu alaihi wasallam a máa bá lọ hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha